إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا يهدي الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد قسم الله وما الله سبحانه وتعالى ترى صلاة في ونجوى محمد صلى الله عليه وسلم يكي الله على الله كما bẹ pẹ̀lú àwọn sọ̀hábọ̀ الله ṣe لين àwọn الله وما ń ṣe ọlọ́run ọba alájẹ́ kan ṣoṣo ọlọ́mọba Allah subhanahu wa ta'ala a máa tẹ̀síwájú lórí àgbéyẹ̀wò tafsiru suratu Shu'ara látòrí àyà 191 أعوذ بالله من الشيطان الرجيم وإن إنه لتنزيل رب العالمين وإن ربك لهو العزيز الرحيم وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنزلين بلسان عربي مبين وإنه لفي زبر الأولين أولم, أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ولو نزلناه على بعض الأعجمين فقرأوا عليهم ما كانوا به مؤمنين كذلك سلكناه في قلوب المجرمين لا يؤمنون به حتى يروا العذاب الأليم فيأتيهم بغتة وهم لا يشعرون فيقولوا هل نحن منظرون أفبعذابنا يستعجلون أفرأيت إن متعناهم سنين ثم جاءهم ما كانوا يوعدون ما أغنى عنهم ما كانوا يمتعون ọlọ́ba Allah subhanahu wa ta'ala lẹ́yìn ìgbà tí ọlọ́run bá ti fún wọn ní àwọn nǹkan tí a mọ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó wáyé láàrin àwọn tó lọ́wọ́ bá gbé dìde gẹ́gẹ́ bí òjíṣẹ́ rẹ̀ àwọn ànábí ọlọ́run pàápàá jùlọ láti rí àsìkò anábì wa nuhu aleyhi salatu wa salam àti àwọn tí ọlọ́mọ bá rán àwọn anábì ọlọ́mọ bá sí tí àwọn anábì ọlọ́run wí fún wọn tí wọ́n ṣàlàyé fún wọn nínú ìṣe ọlọ́run ọba nìkan lódodo ní ẹ̀tọ́ ìjọsìn àti ìgbóguntì tí àwọn kèfèrí àwọn ọ̀tá àwọn ànábì ọlọ́run tí wọ́n gbógun ti àwọn ànábì ọlọ́run àti ntọ́lọ́run bá fi san wọ́n lẹ́san nínú àwọn ìjìyà àwọn ìbániwí àti oore àtúbọ̀tán dáadáa tí àwọn tí wọ́n gbà fáwọn ànábì ọlọ́run tí wọ́n rí gẹ́gẹ́ bí ẹ̀san tiwọn náà a máa rántí pé ìkọ̀ọ̀kan nínú àwọn ànábì ọlọ́run náà fi ń ṣàpèjúwe tí fi ń bá wa sọ̀rọ̀ kó lè ba lè máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwa ọmọ ènìyàn tá a jẹ́ ọmọlẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam ẹni gbà fún àtẹni kọ̀ fún ẹni gbà fún ẹ̀san rẹ̀ ń bẹ àtúbọ̀tán rẹ̀ ń bẹ ẹni sì kọ̀ fún náà nìyí ẹ̀san tiẹ̀ náà ń bẹ òun náà látún lọ tán gẹ́gẹ́ bí àwọn tí wọ́n gbà fún àwọn ànábì tó ti lọ àtàwọn tó kọ̀ fún wọn lóníkálùkù wọn náà fi rí ní tó tọ́ sí wọn nínú àtúbọ̀tán lẹ́yìn náà ọlọ́run wá ní wa innahu latanzilu rabbil alamin ọlọ́run ní ẹ̀wá rí alukur'ani léyìí tí a sọ kalẹ̀ látọ̀dọ̀ wọn ọlọ́run ọba ọba gbogbo àgbáńlá ayé kùránì ni kì í ṣe bí àwọn tíra tó ti gbáwájú rẹ̀ táwọn èèyàn kọ̀ fún tí wọ́n gbà fún táwọn èèyàn tọwọ́ bọ̀ tí wọ́n yí padà táwọn èèyàn kà á ní kí wọ́n kà tí wọ́n sì bá bí ṣe kí wọ́n bá lò tán fi bá lò. wọn Kùránì ò rí bẹ́ẹ̀ o ìnáhù ẹ̀rọ jíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam ní tá a fi rán latanzilu rabbil alamin kìí ṣe ọ̀rọ̀ rẹ̀ kìí ṣe ìmọ̀nà rẹ̀ kìí ṣe ìwòye rẹ̀ kìí ṣe tó wù bí ìbá ṣe tó wù ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run lọ́lọ́run fi rán ó sì sọ̀kalẹ̀ ni kùránì sọ̀kalẹ̀ ni kò sọ̀kalẹ̀ lódìdí wá bá ànábì ó sọ̀kalẹ̀ wá bá ànábì léni tere ìdí tere lẹ́sẹẹsẹ ni ó sì sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run ọba ní ọba gbogbo àgbáńlá ayé ọba tó ti ń fún wa ní àwọn ìtàn àwọn ànábì rẹ̀ tó ti lọ fún wa òun náà ló sọ alukur'ani kalẹ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni. nazala bihi ruhul amin ọlọ́run ẹni tá a ní kó mú sọ̀kalẹ̀ wá bá ànábì òun náà ni arúhul amin òun ni jibril aleyhi salatu wa salam nínú ẹ̀kọ́ tí o gbọ́dọ̀ ní torí tí ó jẹ́ kí ìmánì ẹni kó pé kí ẹni kó nípa kan nínú àwọn ọlọ́run tí jama àgbọ̀dọ̀ mọ́ nímọ̀ nípa rẹ̀ ká nímọ̀ nípa rẹ̀ ọ̀ràn yẹn ni ká sì gba gbogbo tá a bá ń gbọ́ tá a bá ń kà nínú alukur'ani nínú ọ̀rọ̀ anábì sallallahu alayhi wa sallam ní tá a bá ń gbọ́ tá a ń kà nínú rẹ̀ ká gbà á gbọ́ ọ̀ràn yẹn ni òpó gbàgbọ́ ni àgbàgbọ́ kò sí ìsìláàmù àgbàgbọ́ àní ìmánì olórí àwọn màláíkà òun náà ni Jibril òun náà lọ́wọ́n fi alukur'ani rán sí muhammad sallallahu alayhi wa sallam al-amin wọn máa ń pín ní al-amin torí pé jibrilu kì í ṣe ẹni ìjàmbá gbogbo àmàlẹ́kọ̀ ọlọ́run wọ́n ń jàmbá bẹ́ẹ̀ ni wọ́n ń jàmbá ọlọ́run tó rán wọn yálà kan fi kún tọ́lọ́run fi rán wọn ní àdókàn yọ kúrò mbẹ́ rárá kò sí fún wọn gbélé ìbáwá jẹ́ ìròyìn gbogbo màláyíkà àrùpẹ̀yìntì tí ó ní àmánà yẹn jù nínú wọn òun náà n'inu tó ga jù nínú wọn òun náà ni Jibril alayhi salatu wa salam ọlọ́ni nazala bihi ihe amin ọlọ́ni Jibrilu ẹni ìfọkàntán òun la kó fún ànábì ní ọ̀rọ̀ wa kó sọ ọ̀rọ̀ wa fún gẹ́gẹ́ bọ́lá ṣe fi eléyìí ni yóò máa jẹ́ nínú àwọn ìròyìn tí alukur'ani tó ní yóò sì máa jẹ́ nínú àwọn tó fi ọlá alukur'ani rinlẹ̀ tí ó mọ yàtọ̀ sí àwọn tíra tó ti wá síwájú alukur'ani al-karim ọlọ́wọ́ bá ní alákọ́líníkà litakuna minal munzirin alẹ́kí Jibrilu kó wá sọ alukur'ani kalẹ̀ sórí ọkàn rẹ̀ ọkàn tani ọkàn Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kí wá sọ kur'ani kalẹ̀ sórí ọkàn rẹ̀. ó sì sọ ọ́ kalẹ̀ sórí ọkàn nẹ́bì kùránì sì ń bẹ́ ń bẹ́ ó sì jókòó síbẹ̀ ni ní ẹni tere èjì tere bí kùránì ṣe ń wá lórí ọkàn wa muhammad sallallahu alayhi wa sallam òun náà ní sọ kalẹ̀ sí eléyìí ni gbogbo ọmọ ni pátá ní ta bá fẹ́ gbọ́ lágbọ́ abi àbí ní ta fẹ́ gbọ́ tá a fẹ́ gbọ́ lò orí ni ó sọ kalẹ̀ sí bá a bá ṣe gbọ́ kan òun ni tó bá sọ̀kalẹ̀ lórí ọkàn ni ó sì bá wa lò bá a bá gbọ́kàn wa láàyè ní ti ọ̀rọ̀ tí bàbá wa ń bá wa sọ tí ìyá wa ń bá wa sọ àwọn ìmọ̀ràn ńláńlá tí àwọn àgbàlagbà ń tán wí fún wa bá a bá gbọ́kàn wa láàyè yóò sọ̀kalẹ̀ ẹbẹ̀ bó ti sọ̀kalẹ̀ ẹbẹ̀ yóò sì wá láǹfààní bàbá sọ lọ́kàn wáyé pé rárá kò sí tó kàn ẹ́ pẹ̀lú rẹ̀ kò sí tí wọ́n lè sọ látàárọ̀ dálẹ̀ kò lè wúlò fún ni torí ẹ̀ ọkàn ẹni òun náà níbi tí àti máa mà bóyá n tá n gbọ́ n tá n rí yóò wúlò fún wa bí ò ní wúlò fún wa ọkàn nínú kì í ṣe ọpọlọ èyí náà rò ọpọlọ ní central process ọpọlọ kọ́ ọkàn ni òun ló sì tóbi jù ní ara àìmọ̀ nìyẹn máa ń ní ojú lọ́ba ara <clears throat> ọkàn òun náà ní ọba ara kì ṣojú nànàbíwá muhammad sallallahu alayhi wa sallam fi ní ìdá àsọlẹ̀hàt tí ọkàn bá lálàáfíà sọlá aljasadu kullu gbogbo oríkèéríkè ara yóò kúrò lálàáfíà ni wọ́n ìdá fasadat bọ́kàn bá ti bàjẹ́ fasada aljasadu kullu gbogbo ohun tí ń bẹ pátá tá a ni ọwọ́ ni kò lè ṣe nílò rẹ̀ bọ́kàn bá ti dàrú tó ti bàjẹ́ tí ò lójútùú ìńtẹ́ni ó mọ sọ ọ̀rọ̀ tí ò lójútùú nìí ní tí ó mọ rí ní tí ni eré rẹ̀ kò ní lójútu àmọ́ bọ́kàn ẹni bá lálàáfíà oríkèéríkè náà jàmá yóò lálàáfíà kódà kíyàn fọ́ lójú kíyàn dé létí nínú mọ jẹ́ nínú àwọn ẹni rẹ̀ èèyàn yìí lọdọ ọlọ́run àti lọ́dọ̀ àwọn ènìyàn sórí ọkàn náà òun náà ni alukur'ani lọ́nà ní kí Jibril wá sọ kur'ani kalẹ̀ ga fanabi wa Muhammad sallallahu alayhi wa sallam nínú nígbà anábì sallallahu alayhi wa sallam tí o ti jánábì ọlọ́run tánábì ń bẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ ìlú àwọn ọmọ ará àdúgbò tó náà ń ṣeré ní kékeré pẹ̀lú àwọn ọmọdé ẹgbẹ́ rẹ̀ Jibril wá wá bẹ́ẹ̀ ni nígbà tó wá àwọn ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ tó sì dẹ́rù bà àwọn èèyàn tó ń bẹ láyé ká anábì sallallahu alayhi wa sallam náà fèrè fẹ̀ náà họ kí ló ṣẹlẹ̀ jìbìrì ó sì gbára bí ó sì gbèdéko ó sì dá dùbúlẹ̀ ó sì la igbáya rẹ̀ ó mú ọkàn rẹ̀ jáde jẹ̀mọ́ ògbélé agbára ọlọ́run ọba ni ó mú jáde ó fọ̀ ọ́ mọ́ gbogbo ohun tó jẹ́ àdámọ́ ọmọ ènìyàn nínú àìmọ̀kan nínú kéta nínú lára nínú ìkọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó fọ̀ ọ́ mọ́ kúrò lọ́kàn anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó sì fi ibẹ̀ padà bí wàá ti yàn sọ pírọ́ṣàn fún yẹn ni tánàbí sallallahu alaihi wasallam fi kúrò láyé apá rẹ̀ ń bẹ nígbàyà rẹ̀ eléyìí lọ́n sọ fún al-Qur'an al-Karim alam nashrah laka sadrak wa wada'na anka wizrak alladhi anqada dhahrak wa rafa'na laka dhikrak. torí ẹ̀ ló fi jẹ́ pé olúkálùkù wa náà níta máa mójú tó tóbi jù òun náà ní ọkàn ẹni ọkàn wa ó pàtàkì púpọ̀ gbogbo àlámọ̀rí ẹ̀sìn láti bùkátà ọkàn ọ̀rọ̀ gbàgbọ́ ni ọ̀rọ̀ ìjọsìn ni ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ni dárúkọ rẹ̀ tí ó bùkátà sí ọkàn àmọ́ pé kíníkan ní àníyàn àníyàn nìyí gbogbo ìjọsìn tá a bá ṣe àníyàn ni máa ń gba wájú ni ọkàn ni ó sọ ọkàn ni ń gbé ni ó jẹ ká bóyá wa bí ò báníyàn bá iṣẹ́ ò báníyàn ò bá ti iṣẹ́ ò ní kódà bá nìyẹn bá dáa tá a gbìyànjú àti fi àníyàn tó dáa fi ṣiṣẹ́ tó dáa tí kápọ̀ sùn sí lóríkèéríkè ara wa ọlọ́run sọ wọn lẹ́sẹ̀ tó dáa. الإمام السعدي رحمه الله تعالى والعنية محلها القلب هي الفساد والصحيح أو وصيحة لسائر العمل wọ́n ní tí a ń pè ní àníyàn inú ọkàn ní máa gbé àníyàn sì nìyí òun yóò sọ iṣẹ́ tó dáa di tó dáa ni ó sì sọ iṣẹ́ tí ò dáa di tí ò dáa torí ẹ̀ nínú tá a máa mọ́jú tó ọkàn òun náà ní ọba ara gẹ́gẹ́ bí mùsùlùmí onígbàgbọ́ òdodo. ọlọ́run ní aláàkọ́lùbíkẹ́lì tí ọkùn wúnà nínú ẹlẹ́mọ̀ọ́dẹ̀rì aṣọ alukùránì kalẹ̀ sórí ọkàn wọn muhammad sallallahu alayhi wa sallam kó lè balẹ̀ mọ́ bẹ nínú àwọn òjíṣẹ́ wa tí ó mọ̀ ṣèkìlọ̀ torí ẹ̀ àwọn ìtàn àwọn anábì ọlọ́run tí wọ́n ti lọ nínú ìtàn tá a fi kún òun náà ní ìtàn muhammad sallallahu alayhi wa sallam eléyìí ń jẹ́kọ̀ọ́ fanabi kọ́ ló gbéra rẹ̀ dìde gẹ́gẹ́ bí anábì ọlọ́run rárá kò sì yánra rẹ̀ kò sì lábọ̀ rẹ̀ lọ́rùn bó ṣe wáyé ọ̀nà tó gbà wáyé ọ̀nà tánàbí gun ò lè kọ̀ yí pé ah mi ì jíṣẹ́ torí pé ọlọ́run ló rán ọlọ́run ló gbé dìde ọlọ́run ló mọ abẹ nínú àwọn òjíṣẹ́ wa ìyá yíwá lè mọ dáṣẹ kún fàánzẹl dìde mọ kìlọ̀ bí yóò fẹ́ kìlọ̀ yóò kìlọ̀ bí yóò fẹ́ kìlọ̀ yóò kìlọ̀ torí pé ọlọ́run ló gbé dìde jàmá mùsùlùmí sọ anábì ò la ìjà ànábì bọ́rẹ̀ lọ́rùn bẹ́ẹ̀ sì ni kò la ìjẹ́ òjíṣẹ́ ọlọ́run bọ́rẹ́ lọ́rùn bí ìbáṣepọ̀ ọba allah subhanahu wa ta'ala òun ló gbé dìde gẹ́gẹ́ bí ànábì rẹ̀ bilisanin arabiyyin mubin ọlọ́ni bákan náà kúránì yìí òun ọlọ́run sọ ọ́ kalẹ̀ ó fi muhammad sallallahu alayhi wa sallam kó sọ ọ́ kalẹ̀ lórí ọkàn ànábì tánàbí máa tún ṣe fún ní èdè lárúbáwá ni èdè lárúbáwá tó lálàáfíà ju gbogbo èdè lọ èdè lárúbáwá tí ò sí èdè tá a gbèsẹ́gẹ̀ rẹ̀ nínú gbogbo èdè ọmọ ènìyàn láyé òun lè dé lárúbáwá olúwa wa ọba adẹ́dá ọlọ́run sọ ọ̀rọ̀ ní èdè lárúbáwá ó sin ránṣẹ́ sí Jibrilu náà lédè yẹn náà jìbìrìlù sì jíṣẹ́ èdè yẹn ọ̀rọ̀ yẹn pẹ̀lú èdè yẹn anabi sallallahu alayhi wa sallam ó sì fi òun náà sì jíṣẹ́ fún aráyé afáráyé pẹ̀lú èdè yẹn ẹ̀rí pé èdè kan náà nà ẹ̀hà ìdí rẹ̀ gbàdí pé alihamdulilah bàbá ń gbé alukur'an ìdání tá à ń lé sí ìbẹ̀lẹ́dẹ̀ lárúbáwá dèédéé tọ́lọ́run ní kánábì fi jíṣẹ́ fún wa nítòdodo ní tìpínlẹ̀ òun nìyẹn so adájọ́ pé kùránì kì í ṣe tèbó kì í ṣe ti yorùbá kì í ṣe ti èdè èdè chinese nígbà má ti lè kọ́ tó bá tẹ̀lé ọ̀sẹ̀ bíi lárúbáwá kì í ṣe alukur'an karim ìtumọ̀ ni ó máa jẹ́ ìpínlẹ̀ nu wọn lọ́gbẹ́ alukur'an wa lọ́ba èyí tí ìtàn náà àfa àkókò lédè yorùbá wa ó lélẹ́yìn títí àfáà tó tu yorùbá lélẹ́yìn ìyẹn jẹ́ alukuraani tẹ̀fírì nu tẹ̀fírì àni ọlọ́gbé kuraani wọn ọlọ́gbé tẹ̀fírì wa ìyàtọ̀ bẹ láàrin tẹ̀fírì àti alukuraani ó tún lọ gbé kuraani wọn ó tún gbé ìtàn pé iléèbó wa àní kuraani gba ni ó gbé wa ó náà nìyí ìtumọ̀ lèyí tó ń gbé wa so alukuraani èdè lárúbáwá ní bẹ tí ó bá yẹ lè yàtọ̀ sí èdè míì yàtọ̀ sí èdè lárúbáwá kì í ṣe alukur'an ìmọ̀ ní tí ó mọ̀ jẹ́ òun náà ní ìtumọ̀ alukur'an ìtumọ̀ alukur'an yàtọ̀ sí alukur'an ìtumọ̀ alukur'an ìgbìyànjú ẹ̀dá ni ìgbìyànjú onímọ̀ ni tí gbìyànjú ń sin nìyí tí ò lè pa sófo àléébù àìṣètò àìmọ̀tó àìmọ̀kan ìmọ̀ gbé ilẹ̀ gẹ́gẹ́ bó ṣe yẹ kó gbé ilẹ̀ ìmọ̀ gbọ́ yé torí pé ibi tí ìmọ̀ ọmọ ènìyàn àbí kápọ̀ ọmọ ènìyàn tó dé òun náà nìyẹn èèyàn lè tú alukur'ani kó wá gba hundred hundred la àmọ́ yẹn lè ka alukur'ani ó lè ka alukur'ani kó gba hundred hundred tàwa kà lédè Lárúbáwá kur'ani ni àwọn bàbá ti ń tu lédè di tiwa jama alim tashi'a wa ghabat ankal ashiya tó bá tu tó fi mọ tó mọ gbogbo mọ tó mọ tó tú àwọn tó ní màá ju ẹ lọ́wọ́ àwọn táwọn tún tú tí ó tún yé àwọn èèyàn ju tí wọ́n sọ lọ. torí ẹ alukurani sọ̀kalẹ̀ lédè lárúbáwá nù èdè lárúbáwá nù tó bá ń ka english ìtumọ̀ ni bó ń ka yorùbá ìtumọ̀ ni ìyẹn láyé fi ka àwọn eléyìí ní tá a bá ń kírun lárúbáwá là á máa ka òun gangan ní tá à ń pè ní alukurani èyí tí ń bẹ lédè èbó tí ń bẹ lédè lárúbáwá tí ń bẹ lédè ní ìtumọ̀ alukurani ni. jẹ̀mọ́n ọlọ́run tó ṣe bẹ́ẹ̀ ó fi ṣe ọlá fún ọ̀rọ̀ rẹ̀ ní fún alukur'an karim ni. àwọn àwọn ọ̀rọ̀ wọ̀nyí eléyìí ń tọ́ka yí pé alukur'an ọ̀rọ̀ tó tóbi jù ni sì fi tó tóbi jù Jibril jama tó sì fi ọmọnìyàn tó tóbi jù muhammad sallallahu alayhi wa sallam tó sì sọ̀kalẹ̀ lórí bá ẹran ọmọ ènìyàn tó tóbi jù òun náà ni ọkàn ọmọ ènìyàn tó sì fi èdè rẹ òun náà ni èdè tóbi jù ní gbogbo èdè òun náà ni ta wí yìí ba tí ó nínú àwọn ọlá sí àwọn tíra tó wá kìí ṣe tawra kìí ṣe injil kìí ṣe zabur kìí ṣe sufu musa kìí ṣe sufu ibrahim bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tíra míì gan-an tọ́lọ́wọ́n ò sọ fún wa tá à mú orúkọ wọn tó sì jẹ́ pé tíra náà ni gbígbẹ́ ìwé tọ́lọ́wọ́n ti rá àwọn òjíṣẹ́ rẹ̀ kan ni gbogbo ẹ̀ pátá jàmá mùsùlùmí kò sí kan tó ní àwọn lámárààrún yìí the best the best the best the best the best or the greatest the greatest jàmá alukura nìkan lónìí ẹ̀wò tawra tawra ọlọ́fin náà nàbí wa musa aleyhi salatu wa salam pẹ̀lú èdè wo ni èdè musa náà ni síta ni sí musa náà ni ṣé musa wọn ṣe bí muhammad sallallahu alayhi wa sallam láà torí ẹni tí ń bẹ nínú àwọn tíra ni ti musa ni ti isa ni ti ibrahim ni ó bùkátà sí àlékún ó bùkátà sí àlékún òun tó lọ sọ̀rọ̀ nàbí wa Ibrahim aleyhi salatu wa salam káàpẹ̀ ní sófù ó bùkátà sí àlékún ní tó pọ̀ ń bẹ́ jù òun lọ́rọ̀ tawhid ọ̀rọ̀ yimani ọ̀rọ̀ ìbádà kò tó nǹkan ọ̀rọ̀ akhlaq kò tó nǹkan ọ̀rọ̀ ahkam kò tó nǹkan dọ́là fún Musa aleyhi salatu wa salam káàpẹ̀ ní tawra jama ọ̀rọ̀ tawhid ibẹ̀ kò tó ti Ibrahim àmọ́ ọ̀rọ̀ àkáàmù ó pọ̀ mẹ́rin ti Ibrahim lọ ọ̀rọ̀ ibadat ó pọ̀ mẹ́rin ti Ibrahim lọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni anábíwá Dawud aleyhi salatu wa salam ohun tó lọ́n fi ran ọ̀rọ̀ tàfíìdì bẹ́ẹ̀ àmọ́ kò tó ti Ibrahim ọ̀rọ̀ àkáàmù bẹ́ẹ̀ àmọ́ kò tó ti Musa nítòhun ní tó pọ̀ tó fi di ti Ibrahim tó di ti Musa àtàwọn yòókù tó wá síwájú rẹ̀ lọ òun náà ní kíni asana alimẹ́tì asanahu alọ́lọ́ọ̀ ìyìn ọlọ́run ìfi ògo fún ọlọ́run ìbàbàrà orúkọ ọlọ́run ìbàbàrà ìròyìn ọlọ́run ó pọ̀ nínú tí àtọ́ náà fi rán náà bí wa dáhùdù àní ìsàlátì wàsálàm ní tó fi rán àwọn àyókù àwọn ibrahim bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nómù àní ìsàlátì wàsálàm ẹ wá rálù kùránì jama gbogbo tọ́lọ̀ ìfẹ́ àwọn ànábì lẹ́yọ kọ̀ọ̀kan ní tá fi ń jura èyí tí ń bẹ lọ́dọ̀ muhammad sallallahu alayhi wa sallam ó ti tó ní kálukú wọn lọ bàbá ń sọ tawhid ẹ̀kọ́ tawhid kún fọ́fọ́ ní alukur'ani tó ju ti Ibrahim lọ bàbá ń sọ hakam hakam tó ń bẹ ní alukur'ani nípa ìdájọ́ nípa òfin táǹpẹ̀ ní lọ èyí tí ń bẹ ní alukur'ani ti ti Musa lọ bẹ́ẹ̀ ni tá a bá ń sọ nípa akhlaq ìwà dáadáa àwọn ìṣesí tó ẹ́ tí máa ń bú ìbani tí máa ń mú àpọ́nlé kò ní ẹ bá ní alukur'ani kẹrin bá a bá ti sọ nípa ìtàn òjòrò ìtàn lẹ́kùnrẹ́rẹ́ ẹgbà náà lè fọ̀rọ̀ hàn kẹrì torí ẹ̀ àwọn kan sọ iṣu yìí àwọn ọlá ẹ̀ṣà yìí alukurani nìkan òní bẹ fún lẹ́yìn náà ọlọ́wà ni gbogbo àwọn ilé ìtọ́lọ̀ sọ yìí ó tó kí gbogbo kèfèrí aláìnígbàgbọ́ kí wọ́n juwọ́lẹ̀ fún alukurani kẹrì àbí kí wọ́n juwọ́lẹ̀ fún torí àwọn náà gbà láàrin ara wọn pé bí àpẹẹrẹ àwọn Yahudi àwọn Nasara wọ́n gbà pé ntọ́lọ́run fi rán àwọn tó fi rán ànábì tọ́lọ́run rán sí wọn àwọn èèyàn ń tọwọ́ bọ̀ àwọn àlékún bẹ táwọn èèyàn fi ṣe àwọn ìdájọ́ kan sì ń bẹ tí kò sì pé tó Musa bí jama kódà bó wu àwọn mọ̀lẹ́bí ẹni tí wọ́n pa lọ́nà tí ò lẹ́tọ̀ọ́ kí wọ́n gbẹ̀sán àìpé wọ́n ṣàmójúkúrò ọlọ́run fàyè ẹlẹ́fún wọn. àti bẹ̀bẹ̀ yìí kódà àwa gan-an bàbá níkàpá ni àti àwa ti ṣàmójúkúrò fún yín àmọ́ ọlọ́run fàyè rẹ̀ ẹlẹ́fún wa so ìjọba gbọ́dọ̀ fàyè mi òfin ti Musa nù òfin ti Isa alayhi salatu wa salam àmójúkúrò nù kódà kó wu àwọn mọ̀lẹ́bí ẹni tí wọ́n pa láti gbẹ̀san kò sáyè kò sí àyè láti gbẹ̀san kò sáyè rẹ̀ ọlọ́run tẹ̀ ẹ́ tó túmọ̀ sí pé lásìkò Musa alayhi salatu wa salam ó súnmọ́ ká máa ráwọn tí yóò fẹ́ máa ṣàmójúkúrò bí wọ́n ṣe ìdáríjì kọ́ ṣàmójúkúrò fẹ́ tó pa mọ̀lẹ́bí wọn kò sáyè rẹ̀ ẹgẹ́ pé òfin ọlọ́run fàyè rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ ni lásìkò anábì wa Isa alayhi salatu wa salam ó súnmọ́ káràn tó lásìkò tó àwọn ò fẹ́ gbẹ̀sán ó mọ̀ọ́mọ̀ pa èèyàn wa ni ó sì dúró tì ó sì tún fẹ́rẹ́lẹ̀ ó sì tún ṣe fáàrí lórí ẹ̀ ààrẹ darí jẹrẹ yìí àmọ́ ọgbọ́dọ̀ má darí jì torí kó fìràn náà ni. jama nínú òfin Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run wa lakum fil qisas hayatun ya ulil albab ọlọ́run fààyè lẹ̀ fún yín alhayat ìrí rọrùn ìrí ìṣẹ̀mí tí ó fi yín lọ́kànbalẹ̀ sínú yóò dùn pé ó dábàá felicitous níbi ká ẹgbẹ̀sán tó bá wù yín láti gbẹ̀sán ẹni tó pa mọ̀lẹ́bí tẹ bá tírú wọn wọn tó náà kò sí tó jọ alikọ́tìlú bilikọ́tìlì ó mọ̀ọ́mọ̀ pa ni ẹ afẹ́ gbẹ̀sán wọn náà níbi afẹ́ gbẹ̀sán àyè wà fún yín eléyìí ṣe déédéé òfin òfin tánu òfin Musa nínú àyà náà wọn náà wà ní famani rufiya lahu min akhihi shay fatibahu bil ma'ruf wa adahu ilayhi bi ihsan wọn náà ní tọ àmọ́ o ẹni tí àwọn mọ̀lẹ́bí òkú bá dárí jì tán ṣàmójúkúrò fún pé kí ìjọba máa ń pè fún a àpìlì pé ìjọba ẹ bá wa sílẹ̀ ẹ yá fi rẹ̀ àti ṣùgbọ́ ẹlẹ̀ àti jèbùrẹ́ ó ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ẹ má bá wí ẹ má padì a ọlọ́run ẹni tó máa fún ní àǹfààní eléyìí a kó náà gbà á kó sì appreciate ẹ̀ ìdámọ́ wa béèrè lówó ọ̀yà ni òun náà san eléyìí ṣe déédéé òfin dánù òfin ti yí sá kí la wá kù wọn náà wò ó èèyàn ló pààyàn yìí tó sì mọ́mọ́ pààyàn bákan méjì ni ìsítà kan wọ́n sì gbẹ̀sán àbí kó sàmójú kúrò kò sí kẹta kò sí ìkẹta tó lè ronú sí lẹ́sìn máa ní wípé àwọn ṣàrá èrò tó ti wá síwájú ti Muhammad sallallahu alayhi wa sallam ó ṣe déédéé àsìkò àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan tọ́lọ̀ sí rán àmọ́ wọn ò pé kò bá àsìkò ànábì ní ìlú lọ tí musa ò bá ti isa lọ tí isa ò bá ti ibrahim lọ tí ibrahim ò bá ẹ torí ẹ n tó pa gbogbo wọn papọ̀ òun náà ní kí ni usulu din tawhid akida àdìsọ́kàn ìgbàgbọ́ nínú ọlọ́run àmófin ọ̀kọ̀ọ̀kan nínú wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni kò wá sí tẹ́ tí wọ́n ń bẹ lọ́dọ̀ọ̀dọ̀ kan nínú wọn nìyí tí ò sọ́dọ̀ náà ti muhammad sallallahu alayhi wa sallam. allahu akbar àpẹẹrẹ rẹ̀ ni bó ṣe wá lọ jantirẹ nù nínú àwọn hakam nínú àwọn sharai nínú àwọn òfin nínú àwọn ìdájọ́ gbogbo eléyìí ni ó tó fún làákàyè láti mọ̀ pé alukur'ani àá ọ̀rọ̀ ọlọ́run tó tóbi ni láti gbà pé muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ ọlọ́run tó tóbi jù ni ọlọ́run wá ní. أولم يكن لهم آية أن يعلمه علماء بني إسرائيل ọlọ́run bá wọn léètò wọn lọ́run sọ èyí ò bá tó kẹsì gbàpá lọ́kùnrin rẹ̀ ló tóbi jù wípé àwọn tó jẹ́ àwọn àfáà yín ẹ̀yin yẹ̀wúdí ẹ̀yin àwọn àfáà wọ́n mọ̀ nípa rẹ̀ wọ́n gbọ́ nípa rẹ̀ wọ́n kà nípa rẹ̀ nínú tírà wọn nínú ìwé òfin wọn wọ́n mọ̀ nípa ẹ̀ ó yí wọn dáadáa eléyìí gan tó bẹ́yìn aláìmọ̀ kan ò bá fẹ́ juwọ́lẹ̀ láti gba alukurani gbọ́ àwọn onímọ̀ nínú yìí wọ́n mọ̀ ẹ̀wù ẹ̀kọ́ ńlá tọ́nà fi bá wa sọ̀rọ̀ láàrin yìí. ìlú yẹn pé bẹ́ẹ̀ máa ń bá tabára àwọn èèyàn kan tí wọ́n kóra wọn jọ táwa ń bá wọn sọ̀rọ̀ wọ́n rárá pé eh, ninety nine nínú wọn aláìmọ̀tán ni àbẹ́nìkan lẹ nínú wọn tó ń jó ní mímọ̀ tóun bá ti gbọ́ yé ṣe ara wọn aláìmọ̀tán wọn ẹ lè wò wọ́n sọ̀rọ̀ <laughs> àti wíìnì aláìmọ̀kan ó le àti borí rẹ̀ ó ṣòro àmọ́ gbà tó ní mímọ̀ nínú wọn tó bá ti gbọ́ yé tọ́ ọ̀rọ̀ ti yanjú bóun bá ti lè gbọ́ yé ẹ kò sí wàhálà mọ́ ẹ̀kọ́ ló sì yẹ kó jẹ́ fáwọn náà káwọn náà lè ta rẹ̀ wọ́n bá a ah, ah, n tí onímọ̀ nínú wa tó fi gbọ́ yé àwa aláìní kò gbọdọ̀ ṣagídí mọ́ ọlọ́ọ̀lẹ́yìn ìgbà ní sọ̀rọ̀ ayúlà ẹ̀yin yahudi ẹ̀yin nasara ṣé kò yẹ kẹ́ ẹ̀ mọ̀pá lọ́kùnrin á ní ọ̀rọ̀ ọlọ́run ọba ni àwọn àfààní máa wọ́n kà á wọ́n wí wọ́n kàròyìn rẹ̀ wọ́n sọ fún yín nípa rẹ̀ eléyìí gan tó ولو نزلناه على بعض الأعجمين ìbáṣepẹ́ alukùránì nìyí tá a bá sọ̀kalẹ̀ pẹ̀lú èdè lárúbáwá tá a sọ̀kalẹ̀ fẹni tó jẹ́ ìran lárúbáwá tá a sọ̀kalẹ̀ fún èdè míì tí a tọ̀sí èdè lárúbáwá jàmá tá a sọ̀kalẹ̀ fún ìran míì tí kìí ṣe ìran lárúbáwá فقرأوا عليهم ما كانوا به مؤمنين tí ànábì ta rán tí ìsìlápá wà tí kòránì ta sì fi rán tí ìsìlápá wá ọlọ́run ni wọ́n tún nígbàgbọ́ kí tí gbégbé tó jẹ́ iná bí ń kọ́ kalẹ̀ bọ́lọ̀ bá sọ kalẹ̀ pẹ̀lú èdè míì náà wọn ò ní gbàgbọ́ wọn ni mélòó ló gba dáwúdà gbọ́ ló gba oṣù kẹsùkẹ mọ́nù gbọ́ ló gba Ibrahim gbọ́ gbogbo àwọn ilé tá à ń wí ìrìnsẹ̀ lárúbáwá èèyàn mẹ́rin péré òun làwọn ànábì ọlọ́run tó jẹ́ lárúbáwá gbogbo àwọn yòókù mọ́ ṣe pọ̀ tó tọ́yẹ́pọ́lọ́ nìkan ló mọ yóò ń ká wọn jẹ́mọ́ ìrìnsẹ̀ lárúbáwá bàbá fi mọ lórí àwọn mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tọ́lọ́run dárúkọ fún wa ní Al-Qur'an Al-Karim péré nínú wọn òun lárúbáwá àwọn yòókù àjẹmí ni wọn tọ́lá àwọn àǹfààní bá àwọn yẹ̀wúdí sọ pé tó bá já sí pé ọlọ́run bá sọ kùránì kalẹ̀ lédè títí wa ni àbá gbàgbọ́ èyí lọ́lọ́run sọ kalẹ̀ láàrin ilẹ̀ ìgbàgbọ́ ni ìran ọmọ ènìyàn tó lálà sí àwọn ànábí ọlọ́run jù tó tó ìran yẹ̀wúdí kò sí ẹgbẹ́ mi yé ìran yẹn wú bí àwọn ni wọ́n lálà sí àwọn ànábì ọlọ́run bá jù àwọn ni wọ́n gbógun tí wọ́n jù àwọn ni wọ́n hàn wọ́n lé mọ́ jù àwọn sì lọ́lọ́run kẹ́ pẹ̀lú ìgbé ọ̀pọ̀lọpọ̀ ànábì dìde láàrin wọn jù síbẹ̀síbẹ̀ àwọn ni wọ́n hàn lé mọ́ jù. Musa aleyhi salatu wa salam aṣáájú àwọn ànábì bani Israẹli àná wọ́n hàn lé mọ́. èdè rẹ̀ kìí ṣe lárúbáwá èdè àjẹmí ṣẹwàá gbàgbọ́ ẹ gbàgbọ́ ọlọ́fin ní bá a bá sọ̀rọ̀ kúránì kalẹ̀ léde tẹ ẹ fẹ́ ká sọ̀ kalẹ̀ bá a bá sọ̀ kalẹ̀ náà ẹ nígbà gbọ́ ni torí pé kàdálíkà sẹlẹ̀tì náà fún fífún lóhùn bí ni mo jí ni ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ nígbà bẹ́ẹ̀ náà lẹ̀ ṣe nígbàgbọ́ sálù kúránì nìkan torí pé wọn ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ àìnígbàgbọ́ ìwà ìmọ̀kan ìwà ìgbógunti ìmọ̀lọ́lọ́ta ìmánà bí ọlọ́run lọ́ta ọlọ́run ní òun gbìn sórí ọkàn yín ni òun gbìn sórí ọkàn yín àlàtì náà kò fi ó lóbi lè mojìrì nìyí fún gbogbo èèyàn ọ̀daràn èèyàn láì nígbàgbọ́ nínú ọlọ́run ìwà má gbà á gbọ́ wọ́n òun gbìn sórí ọkàn yín ni ó kì í bọ̀bẹ̀ fún yín ni tó bá rí rẹ̀ nọmọlẹ́yìn muhammad sallallahu alayhi wa sallam ìwọ́gbọ́n ò lè ṣàlàyé kí ló dé pé gbígbà lè kúránì gbọ́. àmọ́ yóò mọ iye ọkọ̀ wà mẹ́ yóò mọ iye ọkọ̀ gbàgbọ́ kí ló dé tó fi gbàgbọ́ kí ni líǹkì náà dípò ló ti ń bọ̀ kí fi bá rẹ nínú alukùránì kò lè yí ọ. akbar so bí o ṣe lè yí yóò mọ tọ́ka yìí pé oore ọlọ́run ọlá ọlọ́run ọlọ́run pín kà wá ọlá tó pín kan wá ní àwọn tí ò gbà gbọ́ kò pín kan wá ní. bí ò ṣe yá wa kí ni nǹkan náà tó pè wá síbi kùránì gangan kí ni nǹkan náà tó gbin ìfẹ́ rẹ̀ sórí ọkàn wa bẹ́ẹ̀ náà ni kò lè yí àwọn náà kí ni nǹkan náà tó má wọn kórìíra alukùránì kò lè yí wọn wọn kàn máa kó kúrú náà títí tí wọn fi fi ilẹ̀ búra fún èkú àmọ́ lọ́n jẹ́ kó yí wa bọ́lọ̀ ń gbìn ín bẹ́ẹ̀ fún wọn kò sí tẹ́ ká lè yí wọn wọn ò ní gbọ́ wọn ò ní gbà bẹ́ẹ̀ ni àwọn fi ń gbọ́ náà nìyí ọlọ́ọ̀lọ́ọ̀ ni àánú ọlọ́ọ̀ ni jama ló fi ń bẹ nínú ìpele jama ìpè ọlọ́ọ̀bù ẹni bá wọ ọlọ́ọ̀ ni ẹni bá wọ náà ni máa sọnù ẹni bá sì ti mọ̀nà ó lè bí ti wá ìtòsí eléyìí mọ̀nà ẹni bá sì sọnù ó tó bẹ̀ kó ní kí ló dé tó sọ léyìí náà yàfa lómi náà yòrì wá tí wọ́n ṣe tó wòlé fàárì náà lè má yòrì ó sì ní kápá àti ṣe tó bá fẹ́ ṣe jẹ́mọ́ mùsùlùmí gbogbo ẹ̀dá lọ́wọ́ ọlọ́run ọba lọ́wọ́ nídìí ìdarí ọlọ́run lọ́wọ́ àmọ́ tó ń tún bẹ́ẹ̀ bọ́lá ṣe wá dá wa tó ń ní jàmáà tó sì ní kápá lé lórí ni tá a lè ṣe tá a lè sọ tá a lè rù àfihàn tí ọlọ́run ti kọ mọ́ wa síbẹ̀síbẹ̀ ọlọ́run tó fún wa ní ìyàrá ó fún wa ní màsíyà gẹ́gẹ́ bí ìjọba ènìyàn òwò náà lè ṣẹ̀ṣẹ̀ àti máa bí ọkùnrin yóò wù ọ gẹ́gẹ́ bí ìjọba ènìyàn o lè sọ tó wù ọ. eléyìí wù mí eléyìí wù mí mo fẹ́ eléyìí mi fẹ́ eléyìí eléyìí mo kórìíra rẹ̀ eléyìí mo nífẹ̀ẹ́ sí i àmọ́ mọ̀ mọ̀ pé n tó bá fẹ́ kò lè tẹ́ lọ́wọ́ o àfẹ́bọ́lọ̀ máa ń lówó kàn n tó bọ́ sì kórìíra yóò tẹ́ lọ́wọ́ o àfẹ́bọ́lọ̀ máa ní kò ní tẹ́ lọ́wọ́ lókun agbára ọlọ́run jẹ̀má mùsùlùmí torí ẹ̀ ọlọ́run bá ní kàdáàlì kẹsàlàkìnáhù ọlọ́run ní ayọ ìfẹ́ rẹ̀ ayọ kúrò ìpolúbíl mujrimin ayọ kúrò nínú ọkàn àwọn mujrimin náà àwọn ọ̀daràn àwọn pòkì àwọn ọ̀tọ̀ ọlọ́run àwọn ẹni ìbínú ọlọ́run ọlọ́run lóhùn lọ kúrò bẹ́ẹ̀ ni tó bá bá ara wọn léde tán bú Kùránì tán gbógun sí tán parọ́ wọn ètò Kùránì ò wí tí wọ́n ń wí ètò Kùránì ò sọ tí wọ́n ń sọ àwọn olùbẹ́ni Kùránì bí mùsùlùmí kan bá ti pa ẹni tí ì ṣe mùsùlùmí obìnrin seventy two <laughs> ní obìnrin àjẹ́ náà mọ̀ sí mọ̀ máa rántí àyà yìí kadhalika salatnahu fi qulubil mujrimin. torí kò sí ìwé táwọn èèyàn parọ́ mọ́láyé tó tó alukur'ani kò dẹ̀ sí ìwé tó fi òdodo nílẹ̀ bí alukur'ani karim ọlọ́wà ni láàyè nínú nàbí hàtí ayára wùlà àdáàbà àlè ọlọ́wà ni àwọn tó wọn lọ́run ti yọ ọ̀fẹ́ rẹ̀ kúrò lọ́kàn wọn ń ò lè gbàgbọ́ títí bí ìgbà tí wọ́n bá tó rí ìyà ìbínú ọlọ́run tí ìjì ọlọ́run bá tó kàn wọ́n tó súnmọ́ wọn pẹ́kípẹ́kí ìgbà wọn tí ó lè máa wá yé wọn ní tó mú wọn táwọn fi kọ kùránì ní tó mú wọn táwọn fi kọ yóò ṣẹ̀ máa wá yé wọn torí ẹ ẹni ń bẹ lórí òdodo ẹni bẹ lórí ìmọ̀ náà àánú ọlọ́run ni àánú ọlọ́run ni wọ́n bá ní kí lóòótọ́ fi ń kíni lóòótọ́ fi ń gbà wẹ̀ lórí kíni lórí o máa àtúbọ̀tán rẹ ni àlìjẹ́nà ni wọ́n máa bí àwọn kìfì yìí ẹni tí èsì náà kí ló dé tó èsì náà oníṣẹ́ torí wípé kí ni dáa lè jìyà <laughs> kò ní sọ bẹ́ẹ̀ adájú wípé ẹni rẹ yóò mọ wà rẹ yóò mọ ṣiṣẹ́ rẹ torí ó mọ ohun tó fẹ́ ó mọ ohun tó ń fẹ́ ó mọ ohun tó ń bẹ nínú ohun tó ń ṣe òun ni àlámọ̀rí ẹni tó ń kírun tó ń gba àwẹ̀ tó ń sin lọ́hùn tó ń pòfin ọlọ́run mọ́ ó mọ ohun tó ń wá ó mọ ohun tó fẹ́ ó mọ ohun tí ó jẹ́ titi ẹ̀ ṣọwárẹ́ ohun tí ò sin lọ́hùn tí ò gbọ́ lọ́hùn gbọ́ owó ò mọ in tó fẹ́ kò mọ tó fẹ́ kò mọ tó jẹ títí ẹ̀ kò mọ kò mọ. ẹ̀yẹ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ ṣe àìkírun yín jẹ́ àìgbà àwọn ẹyin àìgbọ́lọ̀ nǹkan yín kíkẹ́ lè ba lè wo náà ni wọ́n ní rárá. àbí ìdí ẹ̀ bá ṣe lè ní gbẹ̀sán rẹ̀ ẹ̀yin bí ẹni tó kì í wé ṣé ẹ̀yin tẹ̀ ń kí ìṣẹ́ kíkẹ́ lè ba lè wà jẹ́ náà ni wọ́n ní bẹ́ẹ̀ ni tọ́lá àmọ́ tán fẹ́ náà fi ṣiṣẹ́ rẹ̀ ok ẹni tó wá ń ṣiṣẹ́ iná ẹ béèrè pé ṣíṣe lè balẹ̀ wọn náà wá ní rárá kò mọ tó ń fẹ́ nù bí ṣe fi kìfìrí ṣe rí nù kò ní mọ ohun tí ń fẹ́ àfìgbà tó bá tó rí ìyà tó bá tó rí àtúbọ̀tán tó ń ṣe ó sì jẹjẹrẹ kìyà nù àbí nígbà tí àsìkò tó bá tó jàmá torí ẹ ìjọsìn ọlọ́run bá ń ṣe ká mójútó dáadáa torí àmọ́ tó ń fẹ́ ni ẹ mọ ṣe sí nǹkan lára mùsùlùmí nígbà tí ò mọ ò mọ tó ń fẹ́ ẹni bá mọ tó ń fẹ́ kì í pààrùn tì kì í ṣèrún yọbọyọbọ kì í kírun nígbà tó wù ẹni bá mọ tó ń fẹ́ ramadan ìlú wọlé káìsì máa dọ̀rọ̀ pé ah, ó rẹ̀ yìí ni abẹ́ gbádùn tẹ́gbà gbàwẹ̀ ẹni bá mọ tó ń fẹ́ yóò ẹni bá mọ tó ń fẹ́ yóò sùn náà ẹni bá mọ tó ń fẹ́ yóò mọ gbọ́rọ̀ alukurani ó mọ tó ń wá ṣùgbọ́n tí o bá ti mọ tó ń fẹ́ tí o mọ tó ń wá <laughs> yóò kàn máa ṣe bàṣù ni yóò máa rìn bàṣù yóò máa rìn bí afọ́jú yóò máa rìn bí ẹni tí ò gbọ́ tí ò rí. ọlọ́run ni wọ́n lè nígbàgbọ́ sí o títí àfìgbà tí ìyọ ọlọ́run bá tó súnmọ́ wọn fàyà tí yá wọn bá ń ta ìyà ọlọ́run sì ni yóò kàn wọ́n lójijì nígbà tí wọn ò lérò wàhún láàyè sùn wọn ò mọ̀ torí wọn ò mọ̀ láyé sùn wọn ò ní mọ̀ nígbà tí ọlọ́run ti èdè. فيقول هل نحن منظرون wọ́n mọ̀ wá ní àrùn ah, sí àwa ni ìyà yìí dúró dè ní alájẹ ìyà yìí àwọn aláwọ̀ náà àwọn adé léyìí tó ṣẹ́wà ni àwa nílò tọ́ o tó dé pé àṣẹ léyìí àákìní àgbàwẹ̀ àfihàn àpòpẹ́ lọ́mọ. àfàbíàgbábí náà yẹ ṣáájú nínú ìtumọ̀ míì halidanu bọ̀rù wọ́n ní àwọn kèfèrí yóò mọ̀ sọ lẹ́nu wọn pé ìyá tẹ́lẹ̀ pé yóò tọ́ sí wa òun náà dà hàlì nahnu mọ̀lọ́rù ṣáwà ni ayé ń tẹ́lẹ̀ ẹ àwọn náà retí ẹ àwọn náà retí ẹ ọlọ́run ni àfàbí àdáàbí ni yẹ tàdí ló ṣé ìjì ọlọ́run ìbáwí ọlọ́run ni wọ́n ń kánjú sí bẹ́ẹ̀ bá tó fẹ́ lómi ìgò sùn náà àfà tí màá sìn kọ́ ah, ọlọ́run ní fìyà àmọ́ ìyẹn ọlọ́run lè fìyà fa ẹyọ náà dà ẹyọ náà dà ẹyọ náà dà bẹ́ẹ̀ ni pé ara rẹ̀ mẹ́wàá ni bí malaria bá mẹ́lò ní báyìí ẹ mọ̀ rògbò ti yá wèrè malaria sì ni tó mọ̀ sí kánakátà ṣé sùúrù tẹ́kọ̀ọ́ jẹ́ ká lọ rí ṣe rí fọ́ọ̀mù ah, ordinary malaria nù máa ṣẹlẹ̀ ní. Ètò máa fi wọ́n máa ṣàyà gbangba síbi ìyọ ọlọ́run ìjì ọlọ́run tẹ ló fẹ́ wà ní ẹjọ́ wá ẹ̀jẹ̀ kó wá tó bá wá ẹ̀hán kí ni ìnádà lọ́nà ni ṣé ìjì ohun ọlọ́run lè ń kánjú sí àfárá ìtẹ̀ ìmọ̀tà náàhùn fìníìlì ọlọ́run ni wa Muhammad sallallahu alayhi wa sallam iná ń wí ni wọ́n kàn ń wí ni ìbọn ọlọ́run bá gbá wọn mú fìníìlì pẹ̀lú ìgbé kúkú tó wọn máa gbá mú pẹ̀lú ilé kókó hmm. wọn mọ lọ nígbà eh, covid nineteen tó dé gbogbo orígun mẹ́rin ilé ayé tó máa pé ah, ah nǹkan ṣẹlẹ̀ gbogbo àwọn tá a máa fojú wẹ̀ pé àwọn alágbára ayé àwọn onímọ̀ ìjìnlẹ̀ àwọn oníkíní kan àwọn ẹ̀kú eh, wọn pín ìlú ayé sóríṣiríṣi a ní developed country ìlú tó ti dàgbà pátápátá the most developed country bí tó ti dàgbà pátápátá tí ò sí development kankan mọ́ ju tí àwọn bá ń pè ní development lọ. sókè ẹnìkan ò ní sọ fún wa pé no ẹ ti oko lẹ́yìn <laughs> àwọn ti developed àwọn nǹkan under developed under àwọn eléyìí àwọn tó mọ̀ sọ fún wa pé ó tún pe eléyìí kẹ́ tó lè dàgbà ó tún pe eléyìí kẹtó lè dàgbà ó tún pe eléyìí kẹtó lè dàgbà torí pé àwọn sì ń dàgbà lọ́wọ́ ni tọ́lá kù sí méjì báwọn. so àwọn tí wọ́n ti dàgbà tán yányán wọ́n mọ̀ pé nígbà tí kòkòrò ti ṣẹlẹ̀ yẹ̀mọ́ wọ́n mọ̀ báwọn ti dàgbà. Trump sọ ni ó ní imams èèyàn aṣíwájú mọ́tíláṣí ẹ̀ka alukur'an tẹ̀sí belong. ẹ̀yin pastor, ní church ẹ̀ka bíbélì tẹ̀sí belong. in God we trust. wọ́n ti sáyẹ́ǹsì ti ó ti weak ó ti fail <laughs> àpò covid sáyẹ́ǹsì fail sáyẹ́ǹsì ó disappoint àwọn ènìyàn sáyẹ́ǹsì disappoint àwọn scientists technology disappoint àwọn technologists. kí wàá lélẹ́yìn nínú ìdáwí ọlọ́run nínú ìjìyà ọlọ́run tó ti pé covid covid yẹn virus yẹn wọ́n ní queen queen of virus ni queen of virus ayaba kòkòrò kòkòrò rí ó wá ku ọba gangan king of virus wà ah, bọ́lá bá wá fi king of virus tó wá fi dán àwọn nǹkan kíláàsì. nígbà kún ìyìn ẹ́ tó dì pẹ̀lú gbogbo ọmọ ènìyàn láyé tó ẹgbẹ́ kéèyàn wá ń gọ́. tó yẹ ọlọ́run jọmọ èyí béèrè fún ẹ àmọ́ bẹ́lọ́ nǹkan náà tó láwa kúrò níbi ìyá rẹ̀ rè kò sẹ́ni kan dára rẹ̀ gbé kódà láyé ń yìí náà sọ náà ọlọ́run ní bọ́ ọlọ́run bá gbá wọn mú sí ní yóò tí wọ́n bá gbá wọn pẹ̀lú ìyà títí tí wọ́n kúrò láyé tó bá dọjá kìámọ̀ ihun tí wọ́n ń sọ fún wọn nínú ìyàtọ̀ lọ́hún ti pèpè kalẹ̀ fún wọn yóò tún wá kàn wọ́n àtàyé jẹyà yóò tún kọ́ntínú rẹ̀ yóò wá di àjẹpẹ́yà. Màáhùnà ànímọ́ kẹ́ẹ̀lì ọmọ táwọn ọlọ́run gbogbo tí wọ́n ń gbádùn rẹ̀ tí wọ́n fi ń kọ̀ ọ̀rọ̀ ohun ọlọ́run tán fi ń kánjú béèrè yọ wọn ọlọ́run gbogbo ọlá tí wọ́n ní ọlọ́run kò lè gbà wọ́n lẹ̀ owó kò lè gbà nílẹ̀ bí ọlọ́badé ọmọ kò lè lání ipò kò lè gbani kò sí tíyàn ní tíyàn fi ń gbádùn láyé káàfin kọlu òfin ọlọ́run tó lè gbà nílẹ̀ bíbí ní ọlọ́badé àpẹẹrẹ rí covid nineteen ìyẹn ẹ̀kọ́ jẹ́kọ̀ọ́ fún wa ebola apá kan ló ti ń ṣẹlẹ̀ kò ṣe ìrápá kan ẹ wo malaria malaria láfíríkà bẹ́ẹ̀ kan bá di ara áfíríkà malaria sábà pààyàn láfíríkà kì sábà pààyàn ní áfíríkà ẹ̀fọn kì sábà pààyàn ó lè dá àárẹ̀ sí ara àbí ẹ̀fọn ò gbọ́dọ̀ di àwọn ìlú kan àwọn èèyàn kan bẹ ní ayé gbọ́dọ̀ jẹ wọ́n tó bá jẹ wọ́n ikú ni so jẹun pé ibi tí ẹ̀fọn ti ń jẹun tán kú àti ibi tẹ́fọn ti ń jẹun tí wọn kú ojú oníkálukú wọn fi wo ẹ̀fọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ibi tẹ́fọn ti ń jẹun tí wọ́n kú bẹ́ẹ̀ ni bá gbọ́ kókàndé kí wọ́n kàn dúró ẹ̀fọn sínú ìwé lásán ẹ̀rù ó máa bà á ibi tẹ́fọn ti ń jẹun tí ò kú bẹ́ẹ̀ kan bá bàlẹ̀ lára ó lè máa wò gan ó lóun ka mínítì tí ó lò lára òun áfíríkà yìí ẹlẹ́mi oṣù lè pé ẹ̀fọn ẹ̀fọn tí ó wà lára ẹ̀ ó lè wọ two hundred ẹ̀yin ní òní ah, ẹ̀yin yóò mẹ̀fọn ni tí ìgbà ti sùn bẹ́ẹ̀ ló mẹ̀fọn fún ẹ̀tẹ̀ yìí wàhálà kò lè rí bẹ́ẹ̀ nílò amẹ́ríkà nílò amẹ́ríkà tí ẹ̀fọn bá bẹ́ẹ̀ nílò amẹ́ríkà ẹni yóò gbàgbẹ́ fún mi tó dẹ̀ gbogbo ọ̀nà tẹ́kùn òfin jẹ wọ́n ni wọ́n sínà rẹ̀ wọ́n sínà ẹ̀ pátápátá o lè dẹ́ hàn lẹ́yìn nìkó rẹ̀ tó bá fi lè jẹ nìkan nínú wọn oró ni nígbà tí yàn gbé gamalé gamalé yàn gbé jẹ ni àmọ́ ní wọ́n ní ọ̀rọ̀ aláàbíkà bá ṣe jókòó yìí ẹ̀fọn jẹ́ yẹn wọ́n ní ara tí wá yìí tọ̀ bó ṣe rí náà nù ṣùgbọ́n covid nineteen <coughs> covid nineteen èèyàn mẹ́rin ló mú níbàámu sí ìdòdó wà láyé ó wá sí wa mọ́lé bó fẹ́ fò lọ níbo ló fẹ́ lọ tó fẹ́ sá lọ ó pàdé rẹ̀ ńbẹ̀ bó fọ áfíríkà rẹ̀ tó lọ amẹ́ríkà bó fọ amẹ́ríkà rẹ̀ tó lọ yúróòpù everywhere náà tilẹ̀kùn kò sí pílẹ̀nì kankan tó fò pílẹ̀nì kan bàálù kan kò gbéra ká má ti sọ ọkọ̀ ká má ti sọ mọ́tò ká má ti sọ kẹ̀kẹ́ kódà ẹsẹ̀ wa nìyí táì san owó rẹ̀ táwa fi ń rìn wọ́n ní ká tún mọ́ jáde ọlọ́run sí wa mọ́lé kákan ìmájì gbé ọlọ́run ò dáríjì wa kò ṣàmójúkúrò fún wa hmm. covid nineteen sì wà nísìnyí bóòlù ẹgbẹ́ ayé ṣe rí ṣe pé a lè rò a lè rò torí dèédé tó ń lò pẹ̀lú wájàmá ó ni ara yé torí ẹ kò sí màá tíyàn lè màá tí máa gbani kúrò níbi ìyá ọlọ́run ilé ayé láti máa fi ọlá wa láti máa kọ́yà láti máa kọ́ ìgbín owó lóní ni ọmọ lóní ni ẹ ara àǹfààní ọmọ nu bàbá ń bímọ táà fi nǹkan wọn lẹ́kọ̀ọ́ àwọn ọmọ wa yóò mọ kọ ẹ̀gbin fún wa wọ́n mọ kọ àbùkù fún wa wọ́n mọ kọ ìyà fún wa bẹ́ẹ̀ bá rí nà lẹ́tùn mọ́ra ẹni tí ó ẹni tí ó kàwé tí ò mọ kankan nínú ìwé tí ó sì mọ jọ lẹ́ni tó kàwé látara ọmọ tó bí tó kàwé. ẹlẹ́kùn ẹ̀yẹ bí tí ó kàwé ó lè dé yìí ní làgì lè dé lásù ó lè dé yìí ní kí ni wọ́n mẹ́ kí ni wọ́n mẹ́ ẹ sọ fún mi kí ló gbé lọ lásù òun ò ka ní tọmọ rẹ bá kà tó parí lásù òbí wo wọbẹ yóò rí ọlá ọmọ jẹ látàrẹ tó túmọ̀ sí pé ẹ̀gbin ẹ gbọ́dọ̀ wọlé o torí ẹni tẹ fẹ́ mú bí ẹ̀gbin ti kúrò fún mi o àìgbọ́ ayé ẹ̀gbin ti kúrò fún mi yẹn tòun yẹn máa fi ọmọ kọ ìyá máa fi kọ àbùkù máa fi kọ ẹ̀gbẹ́ bẹ́ẹ̀ náà lówó bẹ́ẹ̀ náà ni ipò bẹ́ẹ̀ náà ni ìmọ̀ gbogbo eléyìí jama kò sí tó lè gbani kúrò níbi ìyá ọlọ́run bí ìyá ọlọ́run bá dé ọlọ́run ta bá ti yàda abilà abiwà tábà àmọ́ àdùnnà àdùnnà máa ló hu wọ́n máa kásábà àbúrò àdùn lówó ó ní owó tá a bá ń kà wọn lówó nílùú mọ́kà nígboro mọ́kà níjọ́run lára àwọn ni bó ṣe lówó ló bímọ ẹ mọ ọmọ olówó kí làwọn náà olówó náà làwọn náà ọ̀rẹ́ olówó kí lòun náà olówó náà olówó aṣọ rẹ olówó gbogbo iyì ló ní nílùú nílùú nílùú mọ́kà ọlọ́ni ma àgbìnà ánihu màálùú wà máa kásàbù gbogbo tó ní lọ́rọ̀ gbogbo tó kó jọ tó jẹ́ bí àǹfààní ọlọ́ni kò lè gbàálẹ̀ nínú ìyá náà sayasi lánàá rà bàtà ní ìjẹyẹ ọlọ sílẹ̀ mọ́wò torí pé o ti lówó ẹ́ nìyẹn ọlọ́run ò fi ní kàn ọ́ tó o bá ṣètò ọlọ́run yóò kàn ọ́ owó tíyẹn ní ìdán ọlọ́run lè fi bá yẹn ní owó tíyẹn ní ọlọ́run lè fi bá yẹn ní ó sì máa náà yóò sì máa bẹ́ẹ̀ rí ó sì máa náà yóò sì máa bẹ́ẹ̀ rí ó sì máa náà yóò sì máa bẹ́ẹ̀ rí àárẹ̀ one billion bẹ lọ́dọ̀ ọlọ́run àárẹ̀ one billion fún bẹ lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni ó kàn máa ná ó kàn máa ná àárẹ̀ ó kàn máa mú ni kàn máa mú ni kàn máa mú nígbà tí yàn rẹ búrẹ́dì sínú inú tí yóò sì máa mú ni ọlọ́run kò mọ bàbá wa wí kùdẹ̀kùdẹ ń bẹ lára wa ọlọ́run kò ṣàmójúkò rẹ̀ fún wa ń jẹmọ́ bọ́lọ́run bá bá ni wí tó bá bá ni wí kò sí alágbàálẹ̀ kankan tó lè gbà nílẹ̀ nínú ìyá ọlọ́run. wàmọ́ ahàlá ti náà ní nǹkan yẹn ńlá aláhà mọ̀nbẹ̀rù ọlọ́run ni kò sí nínú àwọn tẹ́ ń ka ìtàn wọn àbáwọn míì tá a sọ ìtàn wọn fún yín tó wọn lọ́run bá bá wọn wí òun fìyà jẹ wọ́n òun fara ni wọ́n òun pa wọ́n rẹ́ ọlọ́run ni ẹ lè rí o ìkìlọ̀ ó ti gba wájú ìkìlọ̀ yóò ti gba wájú ẹ má ṣe bẹ́ẹ̀ báyìí ni ẹ ṣe yóò ti gba wájú àwọn ni wọn ò tẹ̀lé bọ́lá wọn bá sì ní fi kìlọ̀ lọ́lẹ̀ bá a bá ti tẹ̀lé jama ìyá ni máa tẹ̀lé ìbínú náà ni máa tẹ̀lé. zikra wa ma kunna zalimin ọlọ́run ní eléyìí ìrántí ìkìlọ̀ ni ó jẹ́ fún gbogbo ẹ̀dá ọmọ kunna zalimin òun ọlọ́run bó ṣàbòsí fẹ́ni kankan èyí ọlọ́run bá fi jẹ lọ́wọ́ dáadáa. ó ṣiṣẹ́ rẹ̀ ni o ó wùwá rẹ̀ ni o ó béèrè fún lọ́dọ̀ ọlọ́run ó pọ lẹ́tà sí lọ́dọ̀ ọlọ́run ọba ni kì í ṣàbòsí ẹ̀ṣẹ̀ tí yóò ṣe ọlọ́run ò ní fìyà rẹ̀ jẹ ni tọ́ ẹni ọlọ́run bá wá san lẹ́san ó san ní ẹ̀san látara ṣe olóore ṣé ó ṣiṣẹ́ rẹ̀ ni àníwò báwọn àmọ́ wò pé orí ọla ọlọ́run gbà orí ọlá ọlọ́run orí gbà torí ẹ̀dá kan ò lè dáṣẹ́ rí ṣe àti pẹ̀lú àmì ọlọ́run torí ẹ̀ iṣẹ́ ẹni tó ṣe ní tọ́nà wá san lẹ́sàn dáadáa lórí ọlọ́run kò rí ọlọ́run ọlọ́run ọgbà ni fábílì náà ni àbí ẹni tí ó ṣètọ́ lọ́wọ́ ń bá wí á àmọ́ ọ̀rọ̀ bókà bí bọ̀lá ní ilẹ̀ àbí ọlọ́run bá kì í ṣọba lápòsí ìṣọba bá zù ẹni kò ní wọná ẹni kò ní kó ìdí ọlọ́run kò ní kò bínú ọlọ́run àfi lẹ́yìn tó bá fọ ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀ tó ṣẹ lọ́run bẹ́ẹ̀ kí náà ń pè lẹ́sẹ̀ máa fúyà ó mọ̀ ọ́ ò ṣe ni máa ṣíyà ni ó mọ̀ ó ò ṣe ó ní máa ṣíyà dáhùn pé lẹ́ṣẹ̀ lò tọ̀ in tó mọ̀ tó wá ṣe kì í ṣe ẹ̀ṣẹ̀ in tí ó mọ̀ tó wá ṣe kì í ṣe ẹ̀ṣẹ̀ in tó mọ̀ wípé kò yẹ kó o ṣe o wá ṣe ẹ̀ṣẹ̀ ni àmọ́ o mọ̀ pé kò yẹ kó o ṣe o wá ṣe kì í ṣe ẹ̀ṣẹ̀ àìkú yẹn lẹ́ṣẹ̀ so ní tá a sì mọ̀ pé kò yẹ ká ṣe tá a wá ṣe tó jẹ́ ṣẹlẹ̀ òní máa ń fa ìbínú ọlọ́run ní máa ń fa ìjìyà ọlọ́run àmọ́ ní tíyàn ò mọ̀ pé kò yẹ kíyàn ṣe tíyàn wá ṣe ìjìyà ọlọ́run kì í tẹ̀lé ìbínú ọlọ́run kì í tẹ̀lé tọ́lọ́ ọlọ́run bá kì í ṣọba alábòsí yóò kọ̀ọ̀kan rán àwọn òjíṣẹ́ yóò ràn olùkìlọ̀ kódà tó máa wọn àfa àwọn àfóhùn wà sí wọn ò sì wà fún fún ọ àbí nǹkan kan lọ́lọ́run fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó lè jẹ ẹran ó lè jẹ ìṣẹ̀lẹ̀ Ọlọ́run fi pàkíyèsí pa ọmọ ókè Ọlọ́run ò fẹ́ ká ṣe kiri ó ti mọ náà nu ó lè má jẹ ẹnu èèyàn ló ti gbọ́ ó lè jẹ igi ó lè jẹ ewé ó lè jẹ ìṣẹ̀lẹ̀ ó lè jẹ nǹkan kan lọ́lọ́run ó fi ṣe wá sí fún ọ ó ti mọ náà nù jẹmọ bàbá ti wá mọ àfi ká pòfin mọ bá a bá wà mọ̀ tá a pò fún mọ́ ìdí yóò tẹ̀lé àmọ́ ká má mọ̀ dájú kì í ṣọmọ alábòsùn ẹ̀ṣẹ̀ tí yóò bá dá ọlọ́run kì í fi ìyá rẹ̀ jẹ ni yẹn ló fi sí nínú Islam bàbá ló ṣẹ̀ ọmọ náà fi sẹ́wọ̀n ọmọ ló dáràn bàbá ní kò lọ bàbá ní kò lọ ẹ̀wù ẹ̀wù ẹ̀wọ̀n hmm, kò sí yẹn ní òfin ọlọ́run bẹ́ẹ̀ lẹ̀ ọ̀nà àtẹ́sìrò máa bí ọtún wíṣọ̀rọ̀ ọ̀fọ̀rọ̀ ẹni tí ó ṣẹ̀ wọn ní ńlá ẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ bọ ẹni tí ó ṣẹ̀ lọ́rùn bó ṣe ń bẹ nínú ìsìlámù òfin ayé lẹ́sìn máa rí ẹni tí ó ṣẹ̀ ó mọ jẹ̀yà ẹlẹ́ṣẹ̀ kò sí ní òfin náà. wọ́n máa tẹ́ná zán láti bí ìṣàyàn pín ọlọ́ni ẹ̀yà kùránì yìí tóun ọlọ́run ròyìn ẹ̀ fún wa láwọn òròyìn ńláńláńláńláńlá táàrí nǹkan tó níròyìn bẹ́ẹ̀ wà máa tẹ̀lé zẹ́lẹ̀ tì bí àṣà bíi bí kò láti ṣe sọ̀kalẹ̀ látọ̀dọ̀ ọlọ́run sọ́dọ̀ jibril ọ̀dọ̀ jibril sọ́dọ̀ muhammad sallallahu alayhi wa sallam kódà ọ̀dọ̀ muhammad sallallahu alayhi wa sallam ti fi ń jíṣẹ́ rẹ̀ ọlọ́run ní àwọn ṣèyí tọ́ọ̀rùn ní ìdásí wọn ò ní àsọlé wọn ò ní àsọdín wọn ò ní ìmúkúrò tí wọ́n lè ṣe pẹ̀lú alukurhani ọlọ́run ní kò sí kò sí kò sí rárá ṣètọ́n kì í dédé alukurhani bẹ́ẹ̀ ni ṣètọ́n kì í dédé alukurhani àṣàyàfínù àwọn abódegba rẹ̀ wọ́n èdè bẹ́ẹ̀ wọ́n èdè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni bó bá ti ẹ̀dá sí pé nígbà míì bánabi sallallahu alaihi wasallam bá ń ké tí máa ń tọ̀ ọ́ fáwọn sàábé tí ń ṣàlàyé ẹ̀ fún wọn. àwọn ṣàyàtì ni àwọn wá jókòó tí ẹni bá ń gbọ́ wọn á fẹ́ máa dígàgá láàrin tánàbí sọ àti tí wọ́n ń gbọ́. eléyìí máa ń ṣẹlẹ̀ àmọ́ pé tánàbí sọ kí ṣètọ́nù wa gbẹnu ànábì sọ̀rọ̀ kò ṣẹlẹ̀ kò ṣẹlẹ̀ àmọ́ ẹni dáná ní bá sọ̀rọ̀ ṣètọ́ni lè gbọ́ ó lè lu etí ẹ̀ fi gbọ́rọ̀ pẹ́pọ̀tọ̀ ní dáná bí o mọ̀ sọ̀tọ̀ ní tó mọ̀ gbọ́ ilé àwọn ṣẹlẹ̀ ló dá sí pé gbogbo ẹnikẹ́ni nínú ọmọlẹ́yìn Muhammad sallallahu alayhi wa sallam yóò kà ní yóò gbọ́ ni àwọn òdàbí ànábì ọlọ́run ṣètọ́nù lè gbẹnu títí wá ó lè gbẹnu títí wá sọ alukurani tí ó sì ń jẹ́ alukurani fún wọn sọ ó lè gbẹnu títí wá sọ. bẹ́ẹ̀ ni etí ẹni tí ń gbọ́ ó lè fi etí rẹ̀ gbọ́ tó bá bá rẹ̀ lòmíì tí máa ń ka alukurani tí ń kan tí ò sí ní alukurani ṣètọ́nù ìgbẹnu rẹ̀ sọ̀rọ̀ ni o àmọ́ alukurani gangan gangan fún rẹ̀ ṣètọ́nù ò lè kápá rárá bó ṣe wulẹ̀ kó mọ̀ lórí bẹ́ẹ̀ náà lẹ́ni tí ń gbọ́ ṣètọ́nù ó lè fi etí rẹ̀ gbọ́rọ̀ ló fi jọ́nà yàn fún gbogbo ẹnikẹ́ni tí ó bá kálọ̀ kùránì ọ̀ràn yẹn ni àti gbogbo ẹnikẹ́ni tí ó bọ̀ ń bọ̀ nígbà fẹ́ bẹ̀rẹ̀ kí la rí a'udhu billahi minash shaytanir rajim gbogbo tó bá fẹ́ gbọ́ náà wọ́n ní mọ̀ wí wọ́n ní mọ̀ wí ṣètọ́nù lè sá fún ọ ọlọ́run wa ìgbà kan ráwọ̀ sàlù kùránì fàtà ìdíbí lọ ọlọ́run tẹ bá ti fẹ́ kàlù kùránì ẹ máa wá ìṣọ̀lọ́ sọ́dọ̀ òun ọlọ́run mìíràn ṣe ìtọ́ àmì ọ̀rọ̀jì. àmọ́ ṣíṣe ìtọ́ni ní ìdásí ìkó sínú àlùkùránì nígbà jìbìrì ló mú bọ̀ àbí nígbà tó ń fún Muhammad àbí tí Muhammad sallallahu tó ń fún yẹn láà sí. wa ma tanazzalati bihi ash-shayatin ṣètọ́nì kankan kò bá jìbìlì mú kúránì wá bá nàbì rárá. wa ma yanbaghi lahum wa ma yastati'un wọn lọ́nu wa ma yanbaghi lahum kò tiẹ̀ tọ́ fún wọn kàn ṣe bẹ́ẹ̀ ọlọ́run ní kódà ò tiẹ̀ níkàápá àti lè ṣe. innahum 'ani s-sam'i lama'zulun ọlọ́run ní níbi kí wọ́n gbọ́ tí wọ́n èé dàárú wọ́n gbà lẹ́nu jìbìrìlù tí wọ́n èé dàárú fànàbí àbí ànábì ó sọ wọ́n mọ̀ dàárú mọ́ lẹ́nu ọlọ́run ìlànà zulu ọlọ́run ní òun ti yanjú àárín òun ti sọ alukùránì kúrò níbi irú nǹkan báwọn òun ti sọ kúrò gbogbo eléyìí táwọn fi ìròyìn alukùránì ni ó òun ní òun fi rọrùn. kẹ́nìkan ní nǹkan kan bẹ tí ẹ kó wà nínú alukurani tí o sí ń bẹ kò sí rọrùn kẹ́nìkan ní nǹkan kan bẹ nínú alukurani tí o yẹ kó sí ń bẹ tí yẹ ká yọ kúrò ń bẹ kò sí sórí gbogbo wúrowúro táwọn èèyàn tán ṣe lénìí pé kàn kan yẹn nìyẹn tó ní máa pààyàn yẹn kò nípa àyàyè ah, ah. nǹkan òye yín ni nǹkan òye yín kò sí nǹkan náà tó ń ka náà Kùránì tó yẹ kó sí bẹ́ẹ̀ kò dẹ̀ sí nǹkan náà tó rò pé yẹ kó wà bẹ́ẹ̀ tí kò sí bẹ́ẹ̀ kò sí. ó pé bẹ́ẹ̀ ni kò bùkátà ìyọkúrò bẹ́ẹ̀ ni kò bùkátà àfikún àfikún ọmọ ènìyàn ni àfikún ṣètọ́ni ni kò sí pípé wọn lálẹ́ kúránì pé jàmá mùsùlùmí torí ẹ̀ ló dá sí pé ọ̀rọ̀ ọlọ́run ọba wọn lálẹ́ kúránì kẹrì gbogbo tí mẹ́mẹ́ pátá ọ̀rọ̀ ọlọ́run ọba ni kò sí ìyọkúrò ńbẹ̀ o bẹ́ẹ̀ ni kò sí àfikún wọn lọ́wọ́ fún challenge gbogbo àwọn onímọ̀ bàǹbàǹbà tipẹ́tipẹ́ wọn lọ́wọ́ wọn tipẹ́tipẹ́ ọlọ́run ní ẹmúrú rẹ̀ wá ọlá kan bẹ nínú ọlá tí kùránì mi a máa ń pè ní al-i'jaz al-i'jaz nítorí wọn pè bẹ́ẹ̀ ni pé kí nǹkan kó lanimọ́lẹ̀ kí nǹkan dìfìtì ẹni kùránì dìfìtì àwọn ènìyàn ó dìfìtì ọ̀jọ̀gbọ́n ó dìfìtì àwọn onímọ̀ èdè ó dìfìtì àwọn ọlọ́pọlọ ó dìfìtì àwọn oníròònú ó dìkìtì àwọn tẹ́ ẹ lè pè ní àwọn àdínrín bàǹbà àwọn ohun ìmọ̀ ó dìkìtì wọn mọ́pẹ́ náà lè ìjáàzù ní ìjáàzù kùrán láti tó lé lẹ́gbẹ̀rún ọdún tí kùrán níbi challenge kẹ́nìkan ò lè jáde kó múrú rẹ̀ wá ju pé àbẹ́ni tó tún mọ wá kọ́pì kùránì mọ́ fẹ́ fi tako kùránì ìdọ́lọ́ ń sọ kọ́ ọ̀hún àná máa ń wòye náà ló kùránì mú tiẹ̀ wá kò sẹ́ni tó rí náà kò sẹ́ni tó rí múṣẹ́ nínú gbogbo ìran ẹ̀dá jama mùsùlùmí kò sẹ́ni tó rí i ṣe láti ìgbà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ti sọ alukurani kalẹ̀ nínú àwọn elédè ni tí wọ́n mọ lárúbáwá dáadáa ẹ lè pe sọ pé pòfẹ́sọ̀ ni wọ́n àná mọ lárúbáwá dáadáa elédè wọn èdè wọn ní ọlọ́run challenge wọn wọn ò rí alukurani mú wa wọn rí rẹ̀ mú wa ká má ti sọ àwọn onímọ̀ míì ẹ́ kò sí ìwé tó lè kọ jẹ̀mọ́ báwọn kan bá wò wọ́n má lè bù wá. الإمام الشافعي محمد بن إدريس الشافعي رحمه الله تعالى من أبى الله أن يتم كتابة إلا كتابه ọlọ́run kò fààyè ẹ lẹ̀ kí ìwé kan pé kó perfect hundred percent àfàlùkùrá nìkẹ́ kìtáàbà ọ̀rọ̀ ọlọ́run kìtáàbà ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam kò sí tó pé lẹ́yìn méjèèjì mọ́ torí ẹ̀ wọ́n mọ ẹ̀dí ti ntọ́mọ ènìyàn bá gbé kalẹ̀ ni wọ́n mọ ẹ̀dí ti ẹ̀ àwọn ibi tí ìwé ti parí pé ìyẹn ti parí ìwé ẹ mọ ìwé a to z one to zero àbí zero to nine ibi tí ìwé parí sí ó mọ sí fún tẹ̀dọ̀ ó ti di dókítọ̀ ẹ máa ní gba phd gba dókítọ̀ yẹn ni pé tí ìwé bá sick ìmọ̀ tó bá rẹ ìmọ̀ àwọn tó lè tú tiẹ̀ náà pè dókítọ̀ bí ṣe máa rẹ yàn tó bá rẹ yàn ẹ pè medical doctor àbí wọ́n gbà pé ìmọ̀ knowledge ó máa ń sick sickness knowledge máa ń pè ní problem ta ni ó wàá treat yẹ kì í ṣe medical doctor ta ni ọ̀hún lọ́dọ̀ ń gba phd lọ́dọ̀ pé wọ́n ní doctor of philosophy doctor of knowledge jẹ̀mọ́ ẹ bá lọ́gùn tẹ́lẹ̀ ní ìkọ́ ẹ sì mọ ẹ sì mọ fi ọ́ dúró pé ṣé doctor náà lélẹ́yìn ẹni a ní kó wá oògùn òbí lélẹ́yìí lòun náà bá tún ṣe gọ́bigọ́bi tán tó bá ṣe dá sí gbígbà tó ń kọ tó ń sọ yẹn nìyí kò sẹ́ni tó lè má lè bù wá jẹ̀mọ́ gbégbégbáre gbégbégbèrègbè básìkò bá gorí ọjọ́ àwọn nǹkan má lè bù wá lórí ẹgbẹ́ nínú o eléyìí tẹ́lẹ̀ sọ yìí kò bá gbà mú mọ́ ẹ̀ kò ó ti di àìmọ̀ kan nítorí bí bímọ ṣe ń dàgbà nìyẹn ìmọ̀ àwọn tànà ní màá yé àwọn tànà kò wúlò mọ́ fún àwọn tèmi ìmọ̀ àwọn tèmi kò ní wúlò mọ́ fún ìmọ̀ àwọn tọ̀la kí wọ́n lọ́jọ́ àǹfààní phd tí wọ́n ń lẹ́yìn gba dókítọ̀ ẹ́ èmi lọ́sọ̀lẹ́ pẹ̀lú ayé tí wọ́n dájú pé tọ̀ dókítà tàná àárẹ̀ nínú mọ tèmi kò lè wòsàn ìtumọ̀ ẹ̀ nìyẹn dókítà tèmi àárẹ̀ nínú mọ tọ́lá kò lè wòsàn wọlọ́ọ̀hì mo fẹ́ lọ múra ẹ mọ̀ ọ́ ẹni tó ti dépò pòfẹ́sọ̀ tó jẹ́ pòfẹ́sọ̀ ni tí ó lè ọpírìtì kọ̀ǹpútà ó wà dáadáa ó lè ọpírìtì kọ̀ǹpútà omi ni wọn tó ń la android phone In those ń lò bẹ́ẹ̀ kò ju nǹkan mẹ́ta lọ calling messaging àti whatsapp lẹ́yìn ẹ̀ nothing professor sì ni kódà ó lè jẹ́ professor of computer professor sì ni ẹ wà lọ́mọ tó dájú pé lẹ́nu àwọn ọmọ ìgbàlódé ìsìn tó dájú pé kì í parí secondary school ó mọ ti fún tẹ̀dọ̀ tòróòró tégúngún tẹran táwọ ẹran tí ń bẹ nínú fóònù tí ń bẹ nínú kọ̀ǹpútà ó mọ̀. àdé àti wípé mímọ̀ ọmọnìyàn ó ní ààlà tó o lè tọ́ sọ pé torí pé o jẹ́ pòfẹ́sọ̀ torí ẹ bá ti jẹ́ pòfẹ́sọ̀ wọn kì í challenge ẹ̀ là là kò sẹ́ni tó lè challenge pòfẹ́sọ̀ àfi pòfẹ́sọ̀ tó ti tó bá dẹ̀ challenge ẹ̀ fún wọn tó pè ní challenge gan ní tí wọ́n rí nù ní tèmi rí nù professor kan kì í sọ pé professor what you said is wrong and who are you i'm a doctor you are a doctor bọ́sẹ̀ wọ́n ṣe rí nù yes wọ́n máa gbà pé opinion di méjì nìyẹn àmọ́ kẹ́nìkan wá ní opinion overrule La. kò sí kò sí ṣé wá rí àwọn tí kùránì wá challenge níbẹ̀rẹ̀ àsìkò àwọn lẹ́yìn ju àwọn pòfẹ́sọ̀ lọ tí wọ́n rí wọ́n rí kùránì mú wá kùránì wọ́n rí mú wá ju pé kóníkàlùkù wọn kọ́ fẹ́ máa fẹ́ sọ pé ìntí plagiarism sàkọ́tù ìlmíyà ni wọ́n ń ṣe ọ̀nà tí style ìyẹn ni ọ̀nà tí kùránì gbà sọ̀kalẹ̀ tá à ń gbà kà á tá ń gbà kọ́ òun làwọn náà fi ń gbé kinní tí wọ́n kalẹ̀ adásí wípé ẹ fẹ́ jí kọ́ ni bó ṣe wá jí kọ́ náà nìyí ìjẹ̀mọ́ kò tún jókòó kò bá làákàyè rẹ̀ òun láti rí arákùnrin kan pè ní mùsílà náà kàtàbùnú ní Lárúbáwá ìkan bẹ nílùú Yemen aswad nzi nílùú Yemen àwọn mẹ́ta ni wọ́n bá wọn tí wọ́n ya ẹ̀hàn náà àmọ́ mùsùlùmá yìí òun ló òun ló gbèrú jù òun náà wà lọ́nà ní kùránì tòun náà nígbà ọlọ́run bá sọ sùwáfì fèèlì kalẹ̀ alamtara kaifa fa'ala rabbuka bi ashabil fèèlì alam yaj'al kaydahum fi tadlil وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول súra yìí àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ kánábí sàlọ́gbà fúnra kó tó dáyé tó sì jẹ́ pé àwọn ìṣẹ̀lẹ̀ yìí ọlọ́run fi ra iyì ìdáàbòbò fún kàábà ni òun ọlọ́run fún wa ní bẹ́ńtì nínú súra ṣe pé ìṣẹ̀lẹ̀ rí tó sì ní í ṣe